فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الكلام كلام الله وأحسن الهدى هدى نبينا محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tàjá ọpẹ́ fún ọlọ́run bá ọba tí ó tún kó wa jọ pẹ̀lú àánú ẹ̀ àti ìkẹ́ ẹ̀ ní àyíká wa yìí ọba tí ó kó wa jọ lórí ìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìsàlàyé nípa ẹ̀sìn Islam ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yìí òun náà lọ́ba tí a dá ọpẹ́ fún àtọ́rọ àlékún kí ọlọ́run ọba àánú ọlọ́run ọba kó máa bá síwájú ẹ̀dá anábì sallallahu alaihi wa alihi wa

àtàwọn tí ó máa wá lórí ìlànà náà títí di ọjọ́ gbẹ̀ndà kẹyàmà nínú àwọn tíra tí a mọ́ fi ń ṣe dánilẹ́kọ̀ọ́ fúnra wa a ní àyíkáwà yìí ní ọjọ́ òní tí ọjọ́ jùmọ̀ nínú àwọn tíra tá a máa ń lò náà ni tíra nasihati linnisa nasihati linnisa ìmọ̀ràn mi fún àwọn obìnrin a tíra yìí tíra tí ó ṣàǹfààní púpọ̀ ní ó ṣàǹfààní gan fún àwọn obìnrin mùsùlùmí bẹ́ẹ̀ ni ó ṣàǹfààní fún àwa tí a jẹ́ ọkùnrin náà ó dẹ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ eléyìí tó yẹ sí pé tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala bá ṣe fún wa tí a bá lè fi ara wa lọ́ṣọ̀ọ́ pẹ̀lú àwọn ẹ̀kọ́ náà àjẹ́ ti pé ká máa kíra wa kó rire nìyẹn ẹni tó kọ tírà yìí obìnrin ni nítorí ẹ̀ náà la ṣe ṣàlẹ́ta rẹ̀ la ṣe ṣàtírà kó jẹ́ pé òun lámọ̀ bí ṣèdánilẹ́kọ̀ọ́ fúnra wa tó bá ní tó kọ tíra yìí obìnrin náà ni àwọn náà ni Ummu Abdillah bintu Sheikh Muqbil bin Hadi Al-Wadi'i Ummu Abdillah ni kúníyà wọn ọmọ Sheikh Muqbil bin Hadi al àwọn wọn kọ́ bàbá wọn náà ni wọ́n dẹ̀ kọ ọ̀rọ̀ ìtìsíwájú forward àwọn náà kọ lórí tíra yẹn Sheikh Al-Walid Muqbil bin Hadi Al-Wadi'i àwọn ni wọ́n kọ ọ̀rọ̀ ìsájú lórí tíra yìí tíra náà jẹ́ tíra tí ó tóbi tó sì kún fún ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ tíra yìí ojú ewé tí a máa bá pàdé ń bẹ̀ ojú ewé ọgọ́rùn-ún mẹ́ta àti àádọ́ta ni yẹni pé 355 pages òun náà ni ojú ewé tírà yìí 355 pages ni náà ibi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ dé nínú tírà náà òun náà ni ojú ewé ẹlẹ́kẹtàlá níbi tí wọ́n dín sọ́lá yìí nípa nǹkan tó ń pè ní àtàkọwà ìbẹ̀rù ọlọ́run ọba àtàkọwà gbólóhùn yìí rẹ̀ gbólóhùn tó gbajúmọ̀ ní àwùjọ wa mùsùlùmí ni tó ń pè gbogbo mùsùlùmí tó bá ní àkólé kan ẹ̀sìn tó wá sí ìlákòólé kan ìwáyìmọ̀ ẹ̀sìn gbólóhùn tó ń pè tó bá ti dárúkọ gbólóhùn yìí wọ́n ní kalimatun jami'a wọ́n ní gbólóhùn yìí rèé gbólóhùn tí a ó kó sínú ni gbólóhùn tí ó kún kẹ́kẹ́ ni gbólóhùn tí ó kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó kó sínú ni fàyà ibaratun an ta'atillah wọ́n ní nǹkan tó ń pè ní takwa òun náà ni títẹ̀lé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wa ta'ati rasulihi àti ká máa tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ọba ìtànkù ní takowa nìyẹn ìbẹ̀rù ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun náà ni kí a máa tẹ̀lé ọlọ́run ọba lẹ́ni tí ń bẹ̀rù ya ọlọ́run ọba tí ò bá tẹ̀lé lẹ́ni tí ó ti ran kan ìkẹ́ ọlọ́run ọba níbi títẹ̀lé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bákan náà ká máa tẹ̀lé Ànábì sallallahu alaihi wa látara ìpáyà ọlọ́run ọba ìpáyà ya ọlọ́run ọba tá àbá tẹ̀lá nẹ́bí àti ìrànká ìkẹ́ ọlọ́run ọba tí ń bẹ níbi kí ẹmà tẹ̀lá nẹ́bí sallallahu alaihi wa sallam wọ́n ní nǹkan tán pè ní tákọ́wà nìyẹn gbólóhùn kan ni tó kún kẹ́kẹ́ tó kó ìtumọ̀ tí ó kún sínú wallahu azza wa jalla lam ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba tí ọba tó lágbára ọba bìyì ọba tí ó gbọngbọ́n kò dá wa lásán lam yakhluqna abasa lam yakhluqna abasa ọlọ́run bó dá wa kó kà pa wá tì qala Allahu tó ga ó sọ wípé afahasibitum annama khalaqnakum abasa وأنكم إلينا لا ترجعون آية ليننا سورة المؤمنون آية 115 آية أغانك أتي أغانك اللي ما يدقون nínú sọ́ọ̀tù almuminun bẹ̀lá ti rí ayà yẹn ọlọ́wọ́n bá ní apá hasibetum ọlọ́wọ́n bá ní tẹ́ ń lérò ní ọlọ́wọ́n bá ń bi wá lérè pé annama khalaqnakum abata páwọ́ ọlọ́wọ́n bá àlíkẹ́lá dá yín àti ọlọ́run bá ní tẹ́ ń rú bẹ́ àyàbàtàn ayi annama khalaqnakum muhmalin sáàkàn jáyín tààdì páyín tí láì páyín látẹ láì kọ̀ fún yín láì sì ní sí ìyà bẹ́ẹ̀ ni tí ò ní tẹ́sàn ọlọ́ni ṣe ẹrù kàn jáyín àti fi yín lẹ̀ láì nípa yín láwọn àṣẹ àbíláyì ní kó àwọn kankan fún yín àbíláyì ní sanyín lẹ́sàn lórí àwọn àtẹ́ta apáyín tẹ́ bá ṣe àbíláyì ní jẹyìn yà lórí àwọn nǹkan tá ní kẹ́ mọ́ sí tẹ́ bá ṣe ọlọ́ni tẹ́ bẹ́ẹ̀ ni wa annakum ilayna la turja'un tẹ́ lẹ́rù pé ẹ̀ ní padà sọ́wọ́ ọ̀dọ̀wọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala níbí ọlọ́run bá ní ni tó bá yẹ pé èèyàn ń rò bẹ́ẹ̀ ọlọ́run bá ń pè wá sákìyèsí nìyẹn pé kéèyàn má lọ lérò bẹ́ẹ̀ o kó yí pinnu yẹn padà kó mọ̀ wípé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ò dá wa kó kẹ̀ pa wá sí láì pa wá láṣẹ láì kọ̀ fún wa láì ní fìyà jẹyàn láì dẹ̀ ní sànyàn lẹ́sàn eré ìbáyìí rí nǹkan tí ó yàtọ̀ sí rúngbà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tún sọ wa qala ta'ala ọlọ́run ọba tún sọ níbùmí ọlọ́run ọba ni wa ma khalaqna as-samawati wal-ard wa ma baynahuma la'ibin ọlọ́wọ́n bá ní wa ma khalaqna as-samawati ọlọ́wọ́n bá láwọ ọlọ́wọ́n bá ọ̀dá wọn sánmà méjèèje wal arda àwọn ọlọ́wọ́n bá ọ̀dẹ̀dá àwọn ilẹ̀ méjèèje wa ma baynahuma àtàwọn nǹkan tí ń bẹ láàrin méjèèjì láfonífojì méjèèjì láìbíìn àwọn ọlọ́wọ́n bá ọ̀dá wọn nítorí eré àwọn ọlọ́wọ́n bá ọ̀dá wọn nítorí pàfẹ́ وما خلقناكم وما خلقناهم إلا بالحق وما خلقناهما وما خلقناهما إلا بالحق ọlọ́run bá ní àwùdá méjèèjì àti sánmà tilẹ̀ àdáwọn nǹkan méjèèjì àyàfi pẹ̀lú òdodo walakinna aktharahum la ya'lamun ọlọ́run ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kèfèrí wọn tó túmọ̀ sí wípé dídá sánmà tí à ń wò yẹn dídá àwọn ilẹ̀ tá ń wò yẹn ọlọ́run bá dá wọn nítorí àwọn ìdí pàtó ni kò ń ṣe pọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala kan dá wọn nítorí pọ́lọ́run bá àdíkẹ́lá fẹ́ ṣeré pẹ̀lú òdodo lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala fi dá wọn wa qala ta'ala ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala sọ mú mi pé khalaqana as-samawati wal arda wa ma baynahuma ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى ọlọ́run bá ní àdá sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì àtàwọn nǹkan tó wà láàrin méjèèjì àyàfi pẹ̀lú òdodo wà ajalin musamman a ti dá wọn walladhina kafaru ọlọ́run bá láwọn tí wọ́n ya kèfèrí àwọn tí wọ́n ya láìgbàgbọ́ amma unziru mu'ridun wọn a máa gbórí kúrò níbi àwọn ìkìlọ̀ tí wọ́n ń ṣe fún wọn àwọn ìkìlọ̀ tán ṣe fún wọn bí ká má ṣẹbọ wọn máa gúnrí kúrò ń bẹ̀ àwọn ìkìlọ̀ tán ṣe fún wọn bí ká má ń ṣe fún wọn wọ́n máa ṣe i'rab walladhina kafaru amma ọlọ́run yìí ṣe sí àwọn kèfèrí ni ìmọ̀ gúnrí kúrò níbi ìkìlọ̀ nítorí ẹ̀tẹ́ bá ti rí èèyàn tó yẹ́ gbogbo bí tán bá ti ń kìlọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìyapa ọlọ́run ọba tó bá ti ń kìlọ̀ rẹ̀ fáwọn èèyàn tá ti ń ṣe wá sí ẹni yẹn máa ń gúnrí kúrò ń bẹ̀ kìí fẹ́ lọ sí ibi wípé nínú àwọn ìròyìn àwọn kèfèrí nínú àwọn àmì kèfèrí ní ń bẹ lára rẹ̀ yẹn torípọ́lọ́ ní walladhina kafaru ọlọ́run láwọn tí wọ́n ya aláìgbàgbọ́ àẹ́mà òǹzírú mu'ridun wọ́n máa ń gúnrí kúrò níbi àwọn ìkìlọ̀ tán bá ń ṣe fún wọn nípa tí wọ́n ń kìlọ̀ fún wọn nípa rẹ̀ wọ́n máa gúnrí kúrò bẹ̀ ìkìlọ̀ ọjọ́ gbédàlùkìyàmà tí wọ́n ń ṣe fún wọn ìmá kìlọ̀ fún wọn nípa ìjọ́ gbédàlùkìyàmà wọ́n máa gúnrí kúrò ilé wà nínú suratul Ahqaf ayà tí mo kọ́ kí sáájú wà nínú suratul Dukhan ayà 38 sí 39 ilé tí mo kí sí wà nínú suratul Ahqaf ayà ẹlẹ́ẹ̀kẹta wa qala subhana wọn lọ́lọ́wọ́ bá lọ́sùn bá sọ pé wa ma khalaqna as-samaa wal-ard wa ma khalaqna as-samaa wal-ard wa ní ti bàjẹ́ àdá wọn fún ìbàjẹ́ àdá wọn pẹ̀lú ìbàjẹ́ àdá wọn lásán ilé ìbá ìwà náà sọ́rọ̀tù sport aya 27 wàkọ́l ọlọ́mbà ìjọ́ sọ pé wà mọ́ kọlọ́kọ́nà samawati wal arda ma bainahuma illa bil haqq ọlọ́mbà ní àdá sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì àtàwọn nǹkan tó wà láàrin méjèèjì àfi pẹ̀lú òdodo wà inna wà iná sáàtà láàtíyà ọlọ́run bá ní dájúdájú ọjọ́ ń gbédà kìyàmà ń bọ̀ wà iná sáàtà láàtíyà dájúdájú ọjọ́ gbédà kìyàmà nǹkan tó ń bọ̀ wá ni fasfahi sọ́tà aljamil fasfahi sọ́tà ní àmójúkúrò ilé tí nínú suratul سورة الحجر آية, آية 85 وفي هذه الأدلة وفي هذه الأدلة بيان أن الله خلق السماوات والأرض nínú àwọn ẹ̀rí àlàyé wà ń bẹ̀ wípé dájúdájú ọlọ́run bá àdíkẹ́lá dátọ́nà méjèèjì àti ilẹ̀ lè ájìlì iqamati ddin wat tawhid nítorí àti gbé ẹ̀sìn dúró àti nítorí àti gbé ìjọsìn dúró fọ́lọ́wọ́n ọba nìkan nítorí tọ́nà ọba àríkà fi dá wọn nìyẹn torí ọlọ́run ọba àríkà láti ń takò pé òun kàn dá wọn lásán ọlọ́run takò ọlọ́run ọba lóhun ọ̀dá wọn kìíní yìí lásán tí kìí bá ti pé òun dá wọn nítorí pé ká lè gbé ẹ̀sìn dúró ni nítorí kí á lè máa sin ọlọ́run ọba lọ́kan ṣoṣo nítorí àwọn ìdíyàn ọlọ́run ọba lọ́sùn ọba ọlọ́run ọba ọba tó má dáwa nítorí àlámọ̀rí kan tó tóbi lọ́lọ́run bá fi dáwa qala ta'ala ọlọ́run ọba lọ́sùn máa rádá rẹ̀ sàlàyé ẹ̀nà al-Qur'an ọlọ́run wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ọba ní n kò dá àwọn àlùjànnú àtàwọn èèyàn nítorí nǹkankan nítorí wọn kò dá àwọn àlìjẹ̀nú àtàwọn èèyàn nítorí nǹkan kan tó tayọ kama wá sí ìní ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ẹnu ẹyọ kan ẹnu èròǹgbà ẹyọ kan tẹ́mi ọlọ́run ọba àlìkẹ́ láti torí ẹ̀dá wọn nìyẹn so tó túmọ̀ sí wípé àti sánmà àtilẹ̀ àtàwọn nǹkan tó wà láàrin méjèèjì nítorí ẹ̀sìn lọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala fi dá wọn àwa èèyàn náà rèé nítorí ẹ̀sìn lọ́lọ́run ọba àlìkẹ́ láti fi dá wa ó túmọ̀ sí pé ẹ̀sìn yìí rèé nǹkan tó tóbi jùlọ lọ́dọ̀ ọlọ́run ọba nìyẹn tọ́lọ́run ọba àlìkẹ́ láti torí ẹ̀dẹ́dàá nǹkan yìí òun ni nǹkan tó bá bàrà lọ́dọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tọ́lọ́run Ọba ní káàkiri torí ẹ̀dẹ́dà sọ́tọ́bá bí wáyé gẹ́gẹ́ bí mùsùlùmí wípé kí ni ìdí pàtàkì tọ́lọ́run Ọba lékílá fi dá sánmà kí ni ìdí pàtàkì tọ́lọ́run Ọba lékílá fi dálẹ̀ kí ni ìdí pàtàkì tọ́lọ́run Ọba Allah subhanahu wa ta'ala fi dá nǹkan tó wà láàrin méjèèjì àtàwà gan fúnra wa kí ló tọ́lọ́run Ọba lékílá fi dá wa ìdáhùn ni wípé nítorí pé kálíbà wa máa sin Ọlọ́run Ọba nìkan ṣoṣo nítorí tọ́lọ́run fi dá wa nìyẹn àwọn ẹ̀rí tààkà yìí òun ni ó ń jẹ́ ìfèsì fáwọn onísúfí tó ẹ́ pẹ́tẹ́ bá bí wọ́n lè rẹ̀ gbígbé tọ́lọ̀ bá lè gíra fi dá ayé àtọ̀run tọ́lọ̀ fi dá sánmà tilẹ̀ wọ́n ni torí tàbí sallallahu wa inna ilayhi raji'un tẹbára bí wọ́n lè rẹ̀ pé ọ̀tẹ́ sọ yọ́ ọ̀tọ́ tóbi ní o níbo láti rí ẹ̀rí lórí wọ́n ah, ah, ni àà kèbèrí wa ní ọ́ ni alánẹ́bí ọlọ́wọ́n bá dá yẹ́ sọ̀rún torí tànẹ́bí o tó wọ́n bí nílé rẹ̀ anẹ́bí o tó bẹ́ẹ̀ kojú bẹ́ẹ̀ rọ́ni agídílé lè tẹ́ńlò yẹn sà ẹ̀sìmà agídílé ń lò yẹn agídí kọ́sì lẹ́ẹ̀dì fi kí ní ìrìnlẹ̀ ìmọ̀ lẹ́ẹ̀dì fi rinlẹ̀ ògín nǹkan tí ìmọ̀ tó fi ń rinlẹ̀ nǹkan ma fi ń yé wa òun ni wípé ọlọ́run ọba Allah subhanahu ta'ala ó dáwọn nǹkan wọ̀nyí ó dáwọn ẹ̀dá yìí nítorí kama nítorí ma jọ́sìn fọ́lọ́run ọba nìkan ni kò ń jẹ́ torí al ibada wàzílà alkhuduri wàzílà tù òun náà ni kíyàn tẹríba àti kí òun náà ni ìtẹríba àti yẹpẹrẹ ìtẹríba àti ìyẹpẹrẹ nǹkan tán pè ní ìbáadà nìyẹn yuqalu tariqun mu'abbad wọ́n ní yóò dé lágbàwà wọ́n sọ pé tariqun mu'abbadun ojú ọ̀nà tó wà mu'abbad ay ojú ọ̀nà tí ó yẹpẹrẹ yẹn ni pé ojú ọ̀nà tó rọrùn láti rìn bọ́ṣe máa ń lò nínú èdè nìyẹn wàfílì sílá ṣùgbọ́n nínú lílò àwọn olùmọ̀ àrọ́fàá ṣékùl islam fi kìtàbí al'ibudiyya ṣékùl islam ibn tèmíyà wọ́n sàlàyé nǹkan tán pè ní ìbádà tán pè ní ìjọsìn nínú tíra àwọn tán pè ní al'ubudiyya wọ́n torí wọ́n kọ tíra kan ní ti torí ìjọsìn wọ́n ti torí bí ọ̀rọ̀ ìjọsìn tẹ tóbi tó wọ́n kọ nídi tíra kan tán pè ní al'ubudiyya ìtẹ̀sìn ìṣèjọsìn so nínú tíra yẹn ìgbàtán sálàyé ìgbàtán pè ní ìbáadà wọ́n ni àrọ́fàhà sheikhul islam fi kitabihi al'ubudiyya bi annaha ismun jami'un wọ́n ní ìbádà tàwí orúkọ kan ni tó kó sínú lima yuhibbuhu Allahu wa yardah ó kó nǹkan tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ sí tọ́lọ́run tún wá yọ́nú sí ó kó nǹkan rẹ̀ sínú nítorí pé kèé ṣe gbogbo nǹkan tọ́lọ́run ọba àlékẹ́lá nífẹ̀ẹ́ sí lọ́lọ́run ọba yọ́nú sí ọlọ́run ọba lè nífẹ̀ẹ́ nǹkan kọ́mọ́ yọ́nú sí gbogbo nǹkan tí ń bẹ pátá ọlọ́run ọba nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ọba àlékẹ́lá nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ ṣùgbọ́n kìí ṣe gbogbo ẹ̀lọ́lọ́wọ́ bá àlékẹ́lá yọ́nú sí o ń bẹ nílò àwọn nǹkan tọ́lọ́wọ́ bá àlékẹ́lá dá tọ́lọ́wọ́ bá yọ́nú sí káṣe ṣùgbọ́n lọ́wọ́ bá àlékẹ́lá fẹ́ kó máa bẹ nífin bẹ eléyìí báyìí ìfẹ́ tí wọ́n ń sọ yìí kò túmọ̀ sí kọ́lọ́wọ́ bá àlékẹ́lá yọ́nú sí nǹkan yẹn eléyìí náà ń pè ní almahabbatul kauniya ọlọ́wọ́ bá àlékẹ́lá fẹ́ kí nǹkan máa bẹ ìfẹ́ bíbẹ lọ́wọ́ bá àlékẹ́lá fẹ́ ṣùgbọ́n ọlọ́wọ́ bá ò nífẹ̀ẹ́ nǹkan yẹn nífẹ̀ẹ́ tòfin eléyìí tó ń pè ní almahabbatu shar'iyya ká nífẹ̀ẹ́ nǹkan kan ká wá fi nǹkan kábi sòfin ká tẹ́ lófin pé èmi ọlọ́run fẹ́ kẹ́ ṣe nǹkan báyìí ọlọ́run bò fẹ́ wọn bẹ́ẹ̀ nítorí ẹ̀rẹ́ ìtànpè kó sínú orúkọ kan ni tó kó sínú gbogbo àwọn tọ́lọ́wọ́ bá àríkẹ́lá nífẹ̀ẹ́ sí tọ́lọ́wọ́ sí yọnu sí gbogbo ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá àríkẹ́lá bá ti lè nífẹ̀ẹ́ sí sísọ rẹ̀ tọ́lọ́wọ́ sí yọnu sí ká máa sọ ọ̀rọ̀ yẹn ìjọsìn ni wal a'mal bẹ́ẹ̀ làwọn iṣẹ́ náà àwọn iṣẹ́ tó yẹ pọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ sí tọ́lọ́wọ́ sí yọnu sí ká máa ṣe àwọn eléyìí ìjọsìn ọ̀rọ̀ táà ń sọ jáde lẹ́nu báyìí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá yẹ pọ́nà ọba àlékẹ́lá yọ́nú sí tọ́nà ọba àlékẹ́lá bá dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ìjọsìn ni ó máa jẹ́ bákan náà àwọn ọ̀rọ̀ kan bẹ tó pamọ́ tánpé ní aqwalul qulub àwọn ọ̀rọ̀ ọkàn àwọn ọ̀rọ̀ ọkàn yìí náà tọ́nà ọba àlékẹ́lá bá ti lè táàfi máa sin lọ́wọ́ Allah subhanahu wa ta'ala adẹ̀ láwọn a'malul qulub àwọn tí ọkàn àwọn tí ọkàn yìí náà rẹ̀ àwọn náà iná àwọn tẹ́ tó pàmọ́ ni táàfi máa sin lọ́wọ́ Allah subhanahu wa ta'ala faqala subhanahu ọlọ́wọ́ bá ríká sọ pé alladhi khalaqa alladhi khalaqa al-mawta ọlọ́run bá ń júwe ara rẹ̀ ọlọ́run bá àlékẹ́lá ń ròyìn ara rẹ̀ fún wa ọlọ́run bá ní alladhi khalaqal maut òun lọba tó dá ikú wàlhàyà tó jẹ́ dá ìtẹ̀mí ọlọ́run bá dá kíkú ó sì dá títẹ̀mí liyabluwakum ọlọ́run bá àlékẹ́lá ṣe lé ìbáyìí nítorí kó lè bá ṣe àdánwò fún yín ni amala kí ni dáwò tọ́lọ́run bá àlékẹ́lá fẹ́ ṣe fún yín pẹ̀lú dídá tó dáwọn nǹkan yìí òun náà ni pé èwo nínú yín ni ó dáadáa èwo nínú o ni ó dáadáa pẹ̀lú ìtẹ̀mí ẹ̀ tí ó padà lọ dé bá lẹ́yìn tó bá kú tán ayyukum ahsanu amala wa huwa al-azizu ghafur ọlọ́run ọba yìí lọ́ba alágbára ọba bíyì ọba aláforíjìn tọ́pọ̀ ìgbà tí àfáwà Fudail ibn Iyad gbà tó ń sàlàyé áyà yìí Al-Imam Ibn Kathir rahimahullahu ta'ala wọ́n mú ilé ìwá nínú tafsir wọn wọ́n ní ayyukum ahsanu amala in tọ́nà ọba àlékẹ́lá tí ó ń sàlàyé pẹ̀lú gbólóhùn yìí òun náà ni wípé wọ́n ní kí náà ń pè ní iṣẹ́ eré tọ́nà ọba àlékẹ́lá ní òun sàdánwò fún wa pẹ̀lú dídá ikú àti dídá ìtẹ̀mí lórí ta iṣẹ́ rí yẹn wọ́n ní

àwòrán sẹ́yìn ọba àjọ iṣẹ́ rẹ̀ iṣẹ́ bú ní ó jẹ́ fẹ́ni tí ń ṣe torí pé yóò padà wọná pẹ̀lú iṣẹ́ yẹn torí ìyáwó tí ń ṣe iṣẹ́ yẹn àwòrán rẹ̀ ó jọ iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n kò ń ṣiṣẹ́ rẹ̀ nítorí pé èyí ò ṣe nǹkan yẹn nítorí tọ́lọ́wọ́n bá nìkan wa àtúwàbù gbogbo tẹ́tẹ̀ yẹn bá sallallahu alaihi wasallam iṣẹ́ yóò kí ń ṣiṣẹ́ rẹ̀ kódà kò bá wọ́n ní walkhalisu idha kana lillah ìtẹ́ ń pè ní alkhalisu iṣẹ́ tó maka gánà ní iṣẹ́ tí yẹn bá ṣe fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala was-sawabu idha kana idha kana ala sunna wọ́n ní tọ́dà ń pè ní kíṣẹ́ correct oná ní tọ́bá pé iṣẹ́ yẹn wà lórí ìlànà sunna wọ́n ní àwọn májẹ̀mú méjèèjì lọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala máa wù lára ṣẹ́ méjèèjì yẹn dẹ̀ máa pé kọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala tó gbàṣẹ́ yẹn lọ́wọ́ yẹn títẹ́ ẹ̀ tó mọ̀ já yíṣẹ́ rẹ̀ na ìyá ìwá tẹ̀síwájú àwọn àlàyé tí mo ṣe yìí òun jáde kúrò nínú tíra yìí kò sínú tíra yìí fẹ́ni tó bá ní tíra yẹn lọ́wọ́ mo kàn fẹ́ léyìí sàlàyé láti sàlékún ìrítàdé yìí wọ́n ni wàkà ánìyàn kòlíkùnà lè júnìyà wọ́n láwọn èèyàn wá ń tẹ̀mí ilé ayé àwọn èèyàn tẹ̀mí ilé ayé gẹ́bí pé wọ́n dáwà láti wá máa jẹun ni bí ẹni pé oúnjẹ ní ká máa jẹun lè ayé bí ẹni pé wọ́n ní ká máa wá mu nílé ayé ni bí ẹni pé wọ́n ní ká máa wá ṣeré nílé ayé ni báwọn yẹn jẹ́ ló tẹ̀mí ni ẹ fanahnu lam ọba wa bí ẹni kọ́lọ̀ bá àdékẹ́lá já wọn nítorí ayé lásán ni bí ẹni pé kan wá kọ́lé kan wá gun mọ́tò kan wá lọ́kọ kan wá fẹ́yàwó kan wá tó dáa kan sì wá tòde kan sì wá jẹ kan wá mu kan sì wá ṣeré tọba ti dalẹ́ tọba ti múnádé kan wo fídíò tọba tó ti mọ́nà lọ́kàn ta jẹnẹrétọ̀ so gbogbo orú àwọn nǹkan yẹn rèé báwọn èèyàn ti ń lò tẹ̀mí nìyẹn bí ẹni pé Ọlọ́run Ọba Allah subhanahu wa nítorí nítorí wá lé ayé

bẹ́ẹ̀ làwọn míì náà tán sàwọn iṣẹ́ míì náà wọn nípa wọn tẹ́ ìtì bí òun ṣe jẹ́ nǹkan tí ó gbajúmọ̀ láàrin àwa mùsùlùmí yẹn ká mọ́ wa sọ pé kò ń ṣe ìrun nìkan ní ọ̀rọ̀ ìjọsìn kódà ń bí ọjà tẹ́ntà yẹn gan ìjọsìn lam Allahu minna nǹkan tọ́lọ̀ bà kódà gan gbogbo gbìyànjú wa gbogbo eré tàǹtà ní bóòlà ayé fẹ́ máa dí àwọn èèyàn lọ́nà láti má rí nǹkan ṣe kó ṣe pàà ṣe nìkan àtún nígbà kẹni tí ó ṣe ó ṣe kó ṣe nítorí ẹ̀lú jẹ́ pé látijọ́ tí ẹ̀sìn bá ti bẹ̀rẹ̀ sí máa lápá lára àyàn báyìí níjọ́ ẹ̀lú yóò ti máa ní problem lọ́dọ̀ àwọn òbí yàn lé torí pé wọ́n ti máa rí pé ah, eléyìí ọ̀fẹ́ kọ̀fẹ́ gbájúmọ́ ayé máa o wọ́n máa wá gbógun ti yàn gan nítorí pé èèyàn ò ṣetán láti tẹ̀ránù èèyàn ò ṣetán láti máa gbégbèsí ayé bí ẹni páyé ni wọ́n dá wa fún báwọn ṣe ń torí pé ìyẹn lèyàn ọ̀fẹ́ lórú gbésí ayé yẹn ìyẹn lèyàn mọ̀ pàtàkì pé ẹ̀sìn lọ́lọ́run bá ní káì torí ẹ̀dá wa èyàn ó sì ní problem pẹ̀lú wọn tó bá jọ́kùnrin ni tí àwọn àmì ẹ̀sìn tó bá ti bẹ̀rẹ̀ sí máa hàn lára rẹ̀ wàhálà ó ti dé níjọ́ tí ọ̀rùngbọ̀n bá ti ń jáde báyìí wàhálà ti dé ní tó bá ti ń dánù gbẹ̀sí tí sòkòtò rẹ̀ ń fò tó di wípé eléyìí ọ̀dá tọ̀wọ́n ọ̀dá súnà ìfẹ́lẹ̀ ní tẹnumọ́ káàkiri ẹ̀rí pé yóò ti máa ní problem pẹ̀lú àwọn òbí ẹ̀ tó bá jẹ́ obìnrin náà ni tó bá ti di pé ó ń lo jilbab ó ń lo niqab tó bá ti di pé kò kúnlẹ̀ mọ́ nílé àtọkùnrin àti obìnrin tí ò bá ti kúnlẹ̀ mọ́ báyìí wọ́n wá bẹ̀rẹ̀ ogun bí ẹni wípé kéèfèrí náà ń gbógun tì in fact wọ́n bá débi pé wọ́n fẹ́ẹ̀ lé gbẹ̀míyàn tọ́rọ wà lébá bá fún wọn ṣe ṣídẹ̀ ni gbogbo àwọn wàhálà yìí nítorí pé ní ẹn ṣẹ̀sìn wa ma naqamu minhum illa an yu'minu billahi al-'azizil hamid

e wá rí àwọn ẹ̀gbọ́n àwọn táwọn wúyà àtàwọn àbúrò wọn tí wọ́n ń lé ayé tí wọ́n ń tè ránù àwọn òbí yẹn ó sì fi wọ́n lẹ̀ àwọn yẹn ó sì máa jọmọ dáadáa lọ́dọ̀ àwọn òbí yẹn ẹni tó sì mójútó ẹ̀ tí ó sì máa ọmọ àgbákò lọ́dọ̀ wọn inú nǹkan tí ròyìn mọ́ fi ń yangàn nílẹ̀ Yorùbá tí lọrin sì fi ń ṣe rí gbá pé àwọn làgbà òun náà ni ẹ̀sìn àti ìmọ̀ tó bá jẹ́ pé ẹ̀sìn náà lọ́wọ́ kù tí lọrin wá gbìyànjú lọ́wọ́ bẹ̀rẹ̀ sí máa gbógun ti báyìí ó burú gan intẹ́ ń ti torí ẹ̀ níyì torí pé kìí ṣe pé kò ń ṣe pé yẹ̀pẹ̀ ní bẹ́ lọrin tí ò sí lumi kò kò ṣe pé omi ni wọ́n rí mú lọrin tán rí mọ́mí kéṣe pé oòrùn kéṣe pé ìlọrin nìkan lòrún tí ń yọba kìí ṣe pé oòrùn kéṣe pé òṣùpá nìkan ìlọrin ní tí ń yọ bẹ́ẹ̀ ni sánmà kéṣe lọrin nìkan lóní bẹ́ẹ̀ lòṣùpá bẹ́ẹ̀ ni àràwọ̀ kéṣe lọrin nìkan lóní òsì máa ìlọrin nìkan ti ń bí màtán fẹ́yàwó tán kọ́lé tẹ́tí ń àbí kí wá ní ìlọrin nítorí ẹni Umar fi sọ wípé nahnu qawmun a'azzana Allahu bil Islam ṣẹ́ráwà yìí ìjọ kan ni wá àwa lárúbáwá a'azzana Allahu bil Islam Islam lọ́lọ́wọ́ bá lékẹ́lá fi sọ wádé yàn pàtàkì láwùjọ torí pé tíwájú kí Islam tó dé àwọn lárúbáwá ẹni tí ò jámọ̀ kankan ni wọ́n lárúbáwá ò jámọ̀ kankan tẹ́lẹ̀ tálọ́mọ lárúbáwá tẹ́lẹ̀ tíwájú kí Islam gbogbo iyì tí lárúbáwá ní lónìí wàlọ́yì nítorí islam nítorí tànàbí sallallahu alaihi wasallam ni òun ló kó ìbá wọn ní lárúbáwá bí di in tó lékè gbogbo ayé wọ́n máa wí ní nahnu qawmun ìjọ kan làwá jẹ́ àwà lárúbáwá a'azzana Allahu bil islam islam lọ́lọ́wọ́ bá àlékẹ́ láfi fún wa níyì islam lọ́lọ́wọ́ bá nígbàtà bá ti wá ń wá èyí lọ síbò mí yàtọ̀ fún islam tó bá jẹ́ pé ààfi islam yẹn àfi wáyì má àwa tí ń wá èyí lọ síbò mí yàtọ̀ fún inú islam ọlọ́run bá ní tó tó padà yẹ̀yẹ́ wa padà ní àpàdà yẹpẹrẹ ni eléyìí báyìí tí mo ń sọ yìí rèé mo fi ń pàkíyèsí wa mo fi ń tawájì ni pé tí àwọn nǹkan yẹn tó bá ti ẹ̀ tó bá ń ṣe bí ẹ nífẹ́ bá mú láwọn ilẹ̀ Yorùbá mi pé ẹ kí ló yí àwọn yẹn nínú ẹ̀sìn kèé ṣe irú lọrin ló tọ́ sí ẹjá pẹ̀rọ wa sákèsí náà falatul hina duniya fa'ina al'umra qasirun jiddan ẹ má jẹ́ kí ayé ìtàn wa jẹ ẹ má jẹ́ káyé yìí kó ẹ má jẹ́ kí ayé yìí kókó àìní nìkan ṣe ẹmẹ́jì kó bá wa fàínà lẹ́mọ̀rọ̀ kan tí ó rùn jìdàn torí pé ọjọ́ orí wa ó kéré púpọ̀ gbogbo ń tàà ní tààlò ní ayé yìí rẹ̀ in tó kéré ni so ẹmẹ́jẹ káyé tàn wá ẹmẹ́jẹ káyé kọ́ ìrójú bá wa wà lọ́kọ̀dá ahsanam wọ́n ní ẹni tó sọ̀rọ̀ yìí ó ṣe dáadáa púpọ̀ o wọ́n ní ẹni ẹzọ pé al'umuru aqsaru muddatan min an yudayya fi al-hisab فاغتنموا ساعاته فمروها مر السحاب وني العمر أكثر مدة ọjọ́ orí wa ó ní nǹkan tó kéré jù náà ti kò tí yàmá ń lò al'umru aksaru muddatan min an yudayya fi al-hisab wọ́n ní ọjọ́ orí ìkéré kọjá kí a máa ra aláre ó kéré jù ká máa ra aláre lọ ká mójútọ́jú orí wa ká mójútó ìtẹ̀mí ayé wa fàtẹ́ni ori ayatihi wọ́n ní ẹlò àwọn àsìkò inú ọjọ́ orí wa yìí àsìkò táńlò láyé yìí ẹlò àǹfààní rẹ̀ láti fi bá ha sahab torí pé ilé ayé ń sáré bí ẹ̀tújò tí ma ń sáré ni kò dúó nítorí ẹ̀ àsìkò wá ń ayé kéré gan ó kéré gan bali dúnìyà nafsuha ko da kódà ilé ayé fún rẹ̀ gan kámọ́tọ̀ àsìkò táwọn olùn ilé ayé pó kéré ilé ayé gan fún rẹ̀ kéré gbogbo ọjọ́ orí ilé ayé gan fún rẹ̀ náà mélòó náà ni òun gan kéré tàbá kọ̀ǹfíà rẹ̀ títà kìyàmà ọlọ́run bá sọ wípé ya'lamu annama al-hayatu ad-dunya la'ibun wa lahu ya'lamu annama al-hayatu ad-dunya la'ibun wa lahwun wa zinatun wa tafakhurun bainakum wa takathurun fil amwali wal awlad ọlọ́run bá ní ẹlọ́run mọ̀ wípé ìtẹ̀mí ilé ayé yìí kò já máa ń kankan ju láìbùn eré lọ wà láàhùn awẹ́wà lásán ni nǹkan tó kà máa ń ni وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد وتفاخر بينكم انت انت ما في تيان غلا ni ara yín pé èmi ti ní nǹkan báyìí èmi ní nǹkan báyìí wo ni èmi ko nǹkan báyìí jọ gbogbo ntaye wà fún ni وتكاثر في الاموال والاولاد ima fi tẹ̀yàn ga lórí pé ah èmi ni mo bímọ tó pọ̀jù èmi ni mo ní dúkìá tó pọ̀jù lásán bí le ayé ṣe rí kàmátàlì rọ́yìsìn àìjàbàl kùfàárà nàbátùhù ọlọ́run bá ní àpèjúwe ilé ayé ọdá ẹgẹ́ bí òjò ìtàn pè ní rọ́yìs àwọn àfáà jẹ́ pé pé òun ni òjò tọ́rọ̀ lẹ́yìn ọ̀dá tẹ́rí ní nígbà tọ́dá bá ṣẹlẹ̀ tí àwọn ìhòrò dò tó yẹ pé ilẹ̀ ti gbẹ kò sómi òjò tó bá rọ̀ nígbà yẹn bí ó ṣe pàtàkì tó nítorí ẹ̀nà fún mọ́ pè ní rọ́yìs òjò yẹn pàtàkì gan ọlọ́run bá ní kàmátà lè rọ ìsìn òjò ẹ̀rà ẹgẹ́ bí òjò tọ́rọ̀ lẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ àjàbal kùfàrọ̀ nà bá tùkù òjò yìí wá mú àwọn rúgbìn jáde nínú ilẹ̀ tí àwọn rúgbìn yẹn tí ó wu àwọn àgbẹ̀ gan alkùfàrù ní báyìí àgbẹ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀ torí pé àwọn àgbẹ̀ máa ń bo ọlọ́ọ̀bá ní àìjábà kàmẹ́sàlẹ̀ rọ́ìsìn àìjábà kòfàọ́rọ̀ nàbátù ọlọ́nàdà ẹgẹ́ bí òjò tọ́rọ̀ lẹ́yìn ọ̀gbẹlẹ̀ tó wá mú àwọn irúgbìn jáde báyé ṣe rí nìyẹn tí irúgbìn yẹn wá wu àgbẹ̀ gan summa yahiju fatarahu musfarra nígbà tó bá yá irúgbìn yẹn wá dàgbà fatarahu musfarra irúgbìn tó ti tó ti green tẹ́lẹ̀ tó dúdú kìrìbìtì jáde tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò wá di nígbàtí wá yá yóò padà wá di tí ò wúlò mọ́ ọlọ́run bá jẹ́ pé wáyé pé báyé ṣe rí nìyẹn ṣe ti rí ayé yìí nígbàtí èyàn bá wà ní àwọn àsìkò kan tí egun lè dada, tí wà lásìkò ọ̀dọ́ tí yẹn wúra rẹ̀ tó rí pé ah, ọlọ́run mọ́ parí tẹ́ sí mi lára àìmì náà lọ́lọ́run bá jẹ́ kí látẹ́ tó báyìí ìgbà yẹn ni nígbà yẹn lèyàn dà gẹ́gẹ́ bí irúgbìn tí ó green dáadáa tí ń wú àgbẹ̀ tó yẹ pé tí àwọn èèyàn náà tó bí yẹn bá wó yẹn inú rẹ̀ wọ́n máa dùn pé alhamdulillah òbí yẹn gan máa fi yẹn inú rẹ̀ sì máa dùn tí bá rí yẹn pé ah, ọmọ yìí ti dùn wò báyìí ẹ̀ríkẹ́ nígbà tí yẹn bá ẹ̀ṣẹ̀ bímọ ẹ máa ṣe wàhálà ẹ máa ṣe wàhálà nígbà tọmọ yẹn bá ti ń dàgbà tọmọ yẹn náà ti ń di nítorí pé tọmọ bá ti ń rí máa yẹn pé àtọmọ ah, yìí rèé tí a náà lè máa fi yẹn gẹ̀ pé ah, àwọn ọmọ mi lọ́tẹ̀lé mi ìyá àwọn tọ́mọ ti dùn wò tọ́mọ ti dùn ránkẹ́ tó ti di pé wọ́n náà lè jòkó ọ̀nà sọpọ̀ ẹ̀yà lọ́sẹ̀ nǹkan báyìí lọ́sẹ̀ nǹkan báyìí ó máa ń ṣe gbẹ̀ fún ẹ ìgbà yẹn ni ìgbà tí yóò máa wùyàn tó máa yẹ híjù fàtàrọ umusarọ̀ ìgbà tó bá yá agbègbè yóò máa dẹnu kọlẹ̀ àgbàlagbà ọmọ wá dé ilé ayé náà nìyẹn o fàtàrọ umusarọ̀ gbogbo gbogbo ẹ̀ pé ó ti dúó pọnpọnpọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo yóò bá tẹ́lẹ̀ gbogbo ẹwà máa di jẹkẹtẹ jẹkẹtẹ ẹwà rí ọ̀pọ̀lọpọ̀ àwọn arúgbó lónìí àtàwọn tí gbogbo ẹ ti hun jọ wọ́n níbọ̀ ọlọ́dàgbàbó olóògbó pàtàbá yá gbogbo ní padà hun now ìwọ àwọn tí gbogbo ẹ ti ṣe tó ti gúnrégé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ padà mọ́ gbogbo ẹmọ ahun jọ àwọn arúgbó yẹn náà gbogbo àwọn tí gbogbo ẹ ti di sàkì yẹn náà rí àwọn náà wọ́n ti tó gerí láwọn àsìkò kan o

gbogbo ẹ̀ ó padà wá di yóò padà wá di tí yóò jẹnúlẹ̀ náà ni fatarahu mustarra thumma yakunu hutama bẹ̀tígbà tó bá padà yá náà gbogbo ẹ̀ ó padà wá di tí in tí ó padà di nǹkan lásán tí ò wúlò mọ́ náà ni èyàn padà kú náà ni bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọ̀rọ̀ ayé tí kójọ náà bó ṣe rí ni ayé láwọn àsìkò àsìkò yóò padà lọ wa fil akhirati azabun shadid ọlọ́run bá ní kèfèrí tí máa ń lólé ayé nìyẹn o àwọn kèfèrí lọ́dọ̀ wọn ilé ayé láìbùn ilé ayé ilé eré ni wọ́n fi ń ṣeré ni wà láhàwùn ilé ayé ilé awẹ́wà ni lọ́dọ̀ wọn in ti ń kọ́ ìrójú bá wọn ni tí ò jẹ́ kán rí ibi sinọ́ ọba lọ́sùn báwọn tàbí ń tàn wọn ilé ayé yìí ń tàn wọn watafakurun bainakum àwọn kèfèrí sọ ilé ayé di táwọn ọmọ fi ṣe yẹn gàn láàrin ara wọ́n fi ń ṣe ìyẹn gan

bẹ́ẹ̀ ni àforíjì àti kẹ́sì ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba lọ́jọ́ gbéra kìyàmà náà fẹ́ni tí ọba ti tọ́lọ́run ọba méjèèjì ọlọ́run ọba àríkẹ́lá ní méjèèjì ọlọ́run ọba àríkẹ́lá ìbí rẹ̀ nù wáyà ìfi wafil akhirati adhabun shadid lọ́jọ́ gbéra kìyàmà ìyà tó le koko mbẹ́mbẹ́ fáwọn tí wọ́n bá ya kèfèrí wà maghfiratun min Allahi wa ridwan àforíjì àti kẹ́dẹ̀

ọlọ́run ọba lọ́sọ̀rọ̀ àtàlá sọ wípé wadrib lahum mathala al-hayati dunya rí ànábì fún wọn lápèjúwe ìtẹ̀mí ilé ayé yìí kama in anzalnahu minas sama ọlọ́run bá nílé ayé dà gẹ́ bí òjò ní tààtọ̀ kalẹ̀ láti sama fakhtalata bihi nabatul ard tó yẹ sí pé òjò yìí wá rèé ìgbà tí àwọn koríko yìí jáde ó ṣe dáadáa ìgbà tó yá asbaha hashima koríko ìpadà di tó gbẹ náà ni tí ń rún ní tó ẹkó ti tutù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ṣàǹfààní ìgbà tó bá padà yá yóò padà gbẹ tí ó máa rún ṣe bá ń sìn igi náà padà digi tí ó ju igi tó ẹgbẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ igi tó tutù ni yóò padà di igi tó ju ọlọ́run bá ní tẹ̀zìrú ríyà tó yẹ́ sí pé atẹ́gùn ó máa gbé káàkiri tí ò ní wúlò mọ́ وكان الله على كل شيء مقتدرا ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala jẹ́ ọba tó ní agbára agbára tí ó gbogbo nǹkan ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ló gbogbo nǹkan ní ìkápá tó tóbi ọlọ́wọ́ ọba jẹ́ kó yọ wípé ilé ayé yìí gbogbo tó ni ìgbà tó bá padà yá ń sìn di in tí ó padà lọ náà ni tó bá yẹ pé ilé náà lèyàn kójọ tó bá yẹ pé ẹwà náà ni tọ́lọ́wọ́ bá fún gbogbo nǹkan yóò padà di nǹkan tí ó tán náà ni àwọn nǹkan yóò padà di pé bá dásìkò kan àwọn nǹkan yóò padà tán bílẹ̀ ayé ṣe rí nìyẹn so ilé ayé yẹn ṣe nǹkan tí yẹn gbọdọ̀ mú tí ọwọ́ wà mọ́yà kankankan tí àwọn nǹkan yẹn wà ní kó ráyè sí ọlọ́wọ́ bá so kí ilé

màálù náà jẹ àwọn ràkúnmí jẹ àwọn àgbò gbogbo àwọn nǹkan yìí náà ń ní ànáàm tó yẹ pé àwọn nǹkan yìí ni wọ́n ń jẹ wọ́n حتى إذا أخذت الأرض زخرفها حتى إذا أخذت الأرض زخرفها و... وزينت ọlọ́run bá ní òjò yóò rọ̀ sórí ilẹ̀ débi wípé ilẹ̀ yóò mú in tí ó fi ṣọ̀ṣọ́ yóò mú ọrọ̀ yóò mú pẹpẹ ọ̀rọ̀ nínú òjò ìtọ́ pé yóò bẹ̀rẹ̀ sí gbé àwọn nǹkan tí ó jẹ́ nǹkan àti nǹkan ọ̀ṣọ́ tí ìmá ń ṣẹlẹ̀ lọ́ṣọ́ tó pé téèyàn bá rí lórí ilẹ̀ ilẹ̀ yẹn máa wùyàn pé ilẹ̀ yìí máa dà ẹwà dúró nǹkan tó ń jáde mẹ́ láǹfààní tílẹ̀ bá ti mú àwọn nǹkan yẹn wà zayyana tílẹ̀ dẹ̀ lọ́ṣọ́ látara àwọn nǹkan tó jáde lórí àwọn tó ní oko yẹn tí wọ́n ti wá tẹ́mi wọ́n ti wá balẹ̀ tán ti rò pé ah, àwọn ti ní kápá lórí àwọn nǹkan tó báyìí ẹ adúrú nǹkan tí oko mi gbé jáde àtáhà àmùrúnà lẹ́ìlà ọlọ́run ní àtáhà àmùrúnà lẹ́ìlà àti àwọn àárọ̀ àbí di ti yẹn ni pé a sọ oko yẹn di a sọ oko yẹn di nǹkan tí ò wúlò mọ́ nígbàtá tí ọlọ́run bá bá dé ka alam am bí ẹni pé wúlò lánàá bí ẹni pé lánàá al ní bí a ti sàlàyé yìí bẹ́ẹ̀ làwọn ọlọ́run bá ti máa ń ṣe ìfọ́síwẹ́wé àlàyé àwọn ayàwó ọlọ́run a sàlàyé àwọn tí wọ́n mọ̀ yí pé gbogbo àwọn nǹkan tọ́lọ̀ bá lè fún wa nílé ayé fúngbà díẹ̀ náà ni tí yẹn bá rò pé ọwọ́ yẹn ti tẹ nkankan ọwọ́ yẹn ti tẹ nǹkankan nígbà tó bá yá bí nkan yóò fi yẹn lẹ̀ èyí padà fi nǹkan yẹn lẹ̀ náà ni tí yóò padà parun náà ni tàbí kéèyàn padà parun kó fi nǹkan yẹn lẹ̀ tí nǹkan yóò wá di bí ẹni pé kò tiẹ̀ wúlò fún ẹni pé kò kankan rí bẹ́ẹ̀ ni ó ṣe rí nígbà tí yẹn bá bọ́ lọ́wọ́ yẹn àbí èyàn bá bọ́ lọ́wọ́ nǹkan yẹn nígbà tí èyàn bá bọ́ sínú sàárè gbogbo àwọn nǹkan tí èyàn ń kójọ yẹn kò ní sàǹfààní kankan fún èyàn bí ẹni pé kò sàǹfààní mọ́ni ọlọ́wọ́n bá lọ́sùn fánà sára ni gbogbo àwọn àlàyé yìí rẹ̀ báyìí làwọn ọlọ́wọ́n bá nígbẹ́ sí máa ń ṣe pọ̀ ìtẹ̀mí wá gan nílé ayé ìtẹ̀mí kan tó kéré náà ni gbogbo àwọn nǹkan tó ń tóbi ló di wa nílé ayé yìí àwọn nǹkan kan tí ò wúlò ni àwọn nǹkan tó yẹ pé àwọn nǹkan tó yẹ pé ó yẹpẹrẹ ni níwájú ọlọ́run bàbá subhanahu wa àti níwájú àwọn tán nílàkàyè nítorí ẹ̀ ni ìkan nínú àwọn olórin sọ wípé ó ní atẹ́bìnì bìnà alkọ́ọ̀lì dínà wa innama baqawka fiha law aqalta qalilun wọ́n ní àtẹ́bìnì bìnà alkọ̀ọ̀lìdín tó fẹ́ máa kọ́lé bí ẹni pọ́ máa gbélé ayé lọ gbére ni wọ́n náà wọ́n gba ilé tọ́kọ́ ìdí ẹni pọ́nà bá lẹ́gbẹ́ ẹnikọ́ wá pàlì jẹ́nà rẹ̀ tó máa gbélé ayé kíyàn sọ wípé nítorí ọlọ́run ọba Allah million naira kọ́lé kílò kílò bá débẹ̀ nítorí ọlọ́run and million naira yẹn ẹlòmí ọ̀tà ká tó rí báyìí nítorí ọlọ́run mẹ́jọ kóhun kọrù lé báyìí láyé èmi million naira kọ́lé mo mọ̀ wọ́n in fact wàláì mo mọ̀ wọ́n tán fi 800 million naira kọ́lé ó kà kú 200 million naira lásán tó fi pé 1 billion naira tí ẹ̀ fi ń kọ́lé ṣẹ́rí owó tán fi kọ́lé yìí rèé tọba pin fáwa tá wà ń lọrin yìí ní mílíọ̀nù yóò kárí téèyàn kan tó fi kọ́lé so gbogbo ilé tó kọ́ yẹn náà rèé o ìgbà tí ilé èèyàn tí wà fi lo bí ogún ọdún àbí ọgbọ̀n ọdún àwọn èèyàn ò ní kàkún kankan mọ́ yóò ti di kódà nígbà tí wà fi ibi tí ilé ayé ń kánjú dé nísìn ìgbà tí wà fi dọdún márùn ún gbówó pé ẹ mi change àwọn kankan bí ilé yóò bá gbà mú mọ́ inna wa inna ilayhi raji'un nígbà tí èèyàn ń kọ́rú àwọn ilé báyìí tẹ́ bá ó máa tẹ̀ owó kékeré kọ́ nǹkan tẹ́lómi fi ń rúfu lé tẹ́lómi fi ń bolé òrùlé tẹ́lómi fi ń bolé mílíọ̀nù sí ni. bákan náà rèé nǹkan tẹ́lómi fi ṣe ceiling nínú ilé mílíọ̀nù sí ni. nǹkan tẹ́lómi fi ṣe wall nínú ilé mílíọ̀nù ni. in fact ọ̀dà mi ń bẹ táwọn èèyàn fi ń kun létọ́ pé ọ̀dà ẹyọ kan 45,000 naira ní ike ike ọ̀dà tí ẹ̀ máa fi ń pan ní ike ọ̀dà ńlá yẹn ọ̀dà ẹyọ kan forty naira èyí ti lẹ́nu mi ò fi kun ilé ilé ilé ńláńlá yóò fi kún láti wájú àtẹ̀yìnlé ẹ wo iye ọ̀dà tí ó lò tó fi kúnlé púpọ̀ àwọn eléyìí rẹ̀ nǹkan tàbí ń jẹ́ kó yé wa ní pé àwa musulmi ẹjẹ́ kí a ronú gan ládùrú àwọn àyè tó pọ̀ tó yanú lẹ́nu ẹ̀sìn tí náwó gbogbo ẹni

irú owó ike ìfèrí ní máa ronú báyìí nítorí kíni nítorí ilé ayé yìí náà so eléyìí báyìí ẹ kí a ronú sí gan pàápàá jùlọ ibi tí ma fi parí ni pé tẹ́rí àwa obìnrin ẹ kí a ká kí ìsára o nínú àdámọ́ obìnrin póbìnrin máa fẹ́ràn ayé àdámọ́ tí ó sì dáni àwọn obìnrin rẹ̀ material yẹn ni pé ọrọ̀ ayé ó ti máa ń kún wa lójú jù a ti pàtàkì ilé ayé jù a ti nífẹ̀ẹ́ ayé jù kódà gan òun ní òṣùwọ̀n táà fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé wa tí sísà mi báyìí tó bá ń wọ ọkọ tí ò bá sì rí brọ́dà tó ń gbé jíìpù wá kò tí ìmọ̀ pé òun fẹ́ lọ́kọ tẹ́ bá rántí àwọn brọ́dà wọn ní gbogbo àwọn tẹ́fún ẹ̀mí ẹ̀dàkùn tó lọ́lọ́run ṣé brọ́dà tó tí wọ́n máa ń gbé jíìpù wá yẹn tí wọ́n ti níyàwó ni tí ò bá sì níyàwó ń kọ̀wọ́ fẹ́ ranjú mọ́ ni tẹ́yìnbà ń sì ẹ̀dà fún brọ́dà tí wọ́n ní wọ́n ti parí bọ́ngálò wọn yìí tọ́nà ti parí duplex wọn yìí so kí ní ẹ burú gan so tí brọ́dà tí sísà mi bá wá rí brọ́dà tó yẹ pé ó ní payọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó yẹ pé ó bẹ̀rù ọlọ́run tó sì ní mẹ́sìn dáadáa tó bá dànù fẹ́ kọ́ ẹ̀rí wípé sísà yóò nígbà àbí kọ́ ma fi sí ọ̀rọ̀ kọ́ ma fi ṣe ẹ̀rí kọ́ ma fi sàwáwí gẹ́gẹ́ bí orin kan tí ìkanú ọmọ ìyá kan orin yẹ orin tó ti wà ti pẹ́ ní ìkanú àwọn àfáà lọ́kọ orin yẹn wọ́n ni ìdákọ́tọ̀bàlọ́ni yúnítà àṣírí ríwáyà kan ní ìdákọ́tọ̀bàlọ́ni yúnítà àkọ́umi rọ̀kọ́tnámínàlì وإن خطب الفقير ولو تقيا ذهبنا إلى صلاة الاستخارة nílùú ìwá kan فزعنا إلى صلاة الاستخارة wọ́n ní إذا خطب الغني نساء قوم tí olówó tó bá bá obìnrin inú àwọn ìran tèmi àwọn obìnrin àsìkò yí àwọn obìnrin àsìkò tèmi tó lówó bá bá wọn sọ̀rọ̀ kó wọ́n fẹ́ wọn رقصنا من المسرة والبشارة àwọn obìnrin ni tẹ̀rín tọ̀yàyà tíjó tíjó ni wọ́n fi gbà fún pé ah, àwa soríire lónìí àá ah, ah. àwa náà á gbìyànjú mẹ́sìn náà kọ̀gbọ́rọ̀ mọ́tọ̀ sí wa ìlàlágbájá ẹmọ̀ kú oríire wọ́n ní brọ́dà tí ó ń gba 450,000 lóṣù yẹn tán iṣẹ́ ní chef àti chefron yẹn tí wọ́n ẹ̀jẹ̀ ríṣẹ́ ní ní NNPC yẹn l'Abuja ní Port Harcourt tó ń ṣiṣẹ́ lórí omi wọ́n láwọn náà fẹ́ ẹ̀yìn máa rí lọ́kì gan o lọ́kì lórí yẹn inna lillahi wa inna ilayhi raji'un idha qataba al-ghaniyyu nisaa qawmi raqasna min al-masarrati wa al-bishara wa in khataba wọ́n ní tí ó lọ ذهبنا إلى صلاة الاستخارة wọ́n ní ẹjá tí istikhara náà ẹ má wọ ìbúrọ́lá ẹjá lọ ẹ̀yìn lọ sí istikhara tọ́lọ́wà kó tànà wa ìgbà yẹn ni wọ́n mọ̀ pé istikhara pàtàkì tí ni in fact ẹlòmí ọmọ bẹ̀lọ́ pé ọlọ́run dákun torí ọlọ́run mọ́jì kọkàn bọ́ra yìí padà gbà tí wà lóhun òsè máa <laughs> bí àwọn obìnrin àsìkò yìí máa ṣe rí nìyẹn ìgbàtà fáwọn ní sí ń kọrin gbà yẹn àsìkò yẹn ti pẹ́ gan kí àwa kọmpíà sí báwọn obìnrin ṣe rí sùn àwọn obìnrin àsìkò sí ṣe rí kọ́nà bá kọ́dà wọn kí ó sànà wa èmi máa ń sọ wàláhì mo máa ń sọ mo sì tún tún sọ pé èmi o àwọn ọmọ tọ́lọ́wọ́n bá lọ́sùn máa tọ́lá fún mi

eyi ọmọ ẹgbọ́ pọ̀lọpọ̀ nínú àwọn tán lówó yẹn tán níbẹ̀rẹ̀ lọ́wọ́ bá wọ́n máa ń fowó yẹn ti pàtán jẹ àwọn obìnrin àtàwọn tó bá wà lábẹ́ wọn yà ní ẹ̀yin ọkà máa sá kíjokíjo lábẹ́ wọn nítorí pé ẹfẹ́ jàǹfààní owó yẹn ni owó yẹn lọ́mọ fi hàn sílẹ̀bù yín ẹ̀ ní jàǹfààní ó ni ẹ̀yin ni

tẹ bá fẹ́ ra tẹ́ǹtì tó bá wá padà lọ́nkọ́ tó bá wá padà di kó parun tí ó tó ti mọ́ ẹ̀sẹ̀ tọ̀ látàrí eléyìí tó yìí tálíkà tó bẹ̀rù ọlọ́run ọba yẹn tá ló sọ fún wọn ti forí ti ẹ̀rùn mú pé kò lè nílárí má tá fún wọn wípé kò lè nílárí anábì sallallahu alaihi wasallam tó jẹ́ ọ̀gá wa gan fún rẹ̀ ní kò lówó kò sínú wọn ẹ̀ kí ń fowó ròyìn anábì sallallahu alaihi wasallam owó sínú kàtọ́ máa fi ròyìn anábì kánrin ìgbà ni Aisha radhiyallahu anha wípé àwọn ò ní jẹun nínú ilé anábì sallallahu alaihi wasallam àwọn ò ní dáná nínú ilé anábì sallallahu alaihi wasallam kódà Aisha láwọn amọ́ tó dídí oṣù kan táwọn ò ní dáná nínú ilé anábì sallallahu alaihi wasallam kílò nkẹtẹ́ máa jẹ́ ó al-aswadan omi àti dàbídùn náà nìkan táwọn máa jẹ́ ìwọ́n náà wò ó ẹ̀yà bá sọ pé àdàbídò ló ń jẹ wọn lábáwá wá jẹ́ kòkòrò tí ó máa jẹ dàbídò lábáwá ẹsẹ̀ yẹn bí tiwa bọ́ọ̀lẹ̀ ẹgbẹ́ jẹ dàbídò tí ó yé wọn dàbídò mélòó ni lábáwá fẹ́ jẹ tí ó yò tábà sọ wípé ẹn àwọn tí wọn lárúbáwá bí làbídùn ò ṣe lè bí òṣèlè jẹ́ làbídùn kó yó ń bí náà lárúbáwá náà lè jẹ́ làbídùn kó yó ṣe bá yìí àfilé yìí àfi discourage owó àdẹ̀ fi discourage wa níbi ìwà owó lọ́nà halal tí ò ní pẹ̀sìn wa lára ẹ má jẹ́ ká gbọ́ ibẹ̀ àdẹ̀ sọ pé haram owó wúlò púpọ̀ tíyàn bá fi sin lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n kọ́ má jẹ́ pé òun ni òsùnwọ̀n

ah ẹ máa mú ìlọ́dọ̀ dáadì bá dáadì wò nígbà ẹ wà presentable now ẹ̀yìn wá lẹ́jẹ́ sí lọ́wọ́ ẹ̀ kàwé kẹ̀kẹ́ sí ṣẹ́ máa lè ṣèbó báyìí òyìnbó wọ́n sì yẹn wà jẹ́ náà àbí wọ́n tọ̀ yẹnu sáré òyìnbó rẹ̀ tẹ́yàn bá lè tọ́ tọ́ kò sí kẹ́ tó burú bẹ́ẹ̀ kódà tẹ́yàn má gbé léjú pàápàá tẹ́yàn bá sì tẹ̀sẹ̀ òyìnbó rẹ̀ ọlọ́ ìkó ń sojú tí kódà ó yẹ kíyàn lè sọ pẹ̀lú ìdùnnú pé mi ò gbóyìnbó ó yẹ kíyàn lè sọ because àwọn sisters àwọn brothers ó fi ẹlẹ́lẹ́nu ẹgbẹ́ láti pàwọn ọ̀gbọ́n alábáwá ṣùgbọ́n wo ká sọ pàwọn ògbóyìnbó tó mọ̀ pé àánú ah, ìbítọ̀ lajúdé ìkóló ògbóyìnbó eléyìí tí ó yẹ kó dùn wí lẹ́nu agan ní kíni ìgbọ́ lábáwá àti pé èèyàn ní certificate èèyàn ní certificate kò determine ta rẹni tó gbóyìnbó àti ẹni tí ò gbóyìnbó àmìyàn tí ò ní certificate ó yẹ pé ó fluent lóyìnbó sísọ àti ní kíkọ tẹ́gbẹ́tẹ́ bá rí tó bá ń sọ òyìnbó báyìí ẹ rò wípé ó jù bẹ́ẹ̀ lọ nínú ẹ̀kọ́ òyìnbó yìí náà so so bẹ̀ gbogbo àwọn nǹkan yẹn akọ́fin ń pàkíyèsí àwa sisters ni so kíní yẹn ó ti ń ó ti di nǹkan tó ń pọ̀ jù nínú ọjọ́ mẹ́ta so rọ anything so kí adjust so ká adjust so ká ká jẹ́ kí ẹ̀sìn kájẹ́ kó tóbi lórí ẹ̀mí wa ayé lọ ṣe bá nìsìn so káàtì má gbàgbé àwọn ìpín tiwa náà nínú ayé pàlátàntà nà sí ìbàkàmìnà dúnìyà ká má gbàgbé ìpín wa nílé ayé bó jẹ́ pàwọn ẹ̀mọ́ sí àyà yẹ tú ní tukutu ṣùgbọ́n ayò nígbà mi láti débẹ̀ insha Allah tó bá dìgbà so abẹ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala eléyìí tí yóò yọ̀ǹda fún wa láti sọ yìí ọlọ́wọ́ bá kó ní kó ayé àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ al-qiyamah a gbogbo bí tí ẹnìkọ̀kan wá kù sí ilé ìtaàmà àti ilé ìtaàmà kọ́lọ̀bà kó tún wà sí mẹ́ ọlájú kan sọ́lọ́mà lọ subhanahu wa ta'ala gbogbo tó ń kálukú wa náà àti mi kí mú sọ̀rọ̀ àtàwátà ń gbọ́ àtàwátà padà tó máa gbọ́ táàtì wípé ìdánilẹ́kọ̀ọ́ yìí bá wa wí lọ́nà kan sí kejì ọlọ́run dákun mẹ́jì kẹ́mi wá lè láti gbà torí pẹ́lú mi rèé tẹ́rí bá ti ń sọ yìí ọkẹ́ lómi ìlénu àwọn títà àti débi pé yóò ti máa ṣe ọlọ́dún fún nínú ẹ̀mí rẹ̀ wàláì tẹ́ bá ti ń wí náà mọ̀ sí ọdún pé kíni owó ní ọ̀dá kíni ẹnì àwọn bọ́lá sọ pé wọ́n lówó lọ́wọ́ tàbí ìṣe kíní kọ́tán kọ́ mọ́sálásí ń kọ́ tẹ́sí yóò mọ̀ wá ti rọ́jù fún yín owó ní kíni ibẹ̀ ẹni kẹ́ jókòó sí kẹ́ <laughs> kọlọ́mà kọ́lá kó sàmì kọ̀kan kọ́lọ̀ jí ká lè wòye sí ara wa torí pé tí a bá dá tí a dẹ̀ tọ́ àwọn kìíní sí àwùjọ yóò padà dá ṣùgbọ́n tí àwọn nǹkan yìí tí kò bá tí kò bá yí padà àwùjọ yìí ó ṣe ṣe kí ó sì máa mẹ́hẹ̀ so inshallah kẹ́rí bí náà ni a máa dúró sí so a tún mọ̀ tẹ̀síwájú ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ó ń bọ̀ wá láti page 15 láti ìbẹ̀rẹ̀ inshallah kẹ́rí subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk نعم جزاكم الله خيرا في الدنيا والآخرة وأثابكم خيرا في الدنيا والآخرة فبلغ الله سبحانه وتعالى قال الله سبحانه أستاذ ولي olórí ayé ẹ̀sìn àtìyámọ̀ sọ àǹfààní olówó iyebíye tí wọ́n san wáyé pẹ̀lú àwọn bàbá àtọ́nà múlò ó sì ṣàǹfààní fún wa ní ayé àti ní àkẹyà so nítorí tí wọ́n bá sọ náà ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlámọ̀rí ayé so ṣájẹ́ ní tó yẹ sí pé ẹni tí yóò mú ayé kéré so mo kò bẹ́ẹ̀ sì kẹyìn kan kún so ayé yìí náà ni ẹlòmíì máa fi mẹ́jọ òdodo òun ló máa fi ń ṣòṣùwọ̀n òdodo àbẹ́yìn tó wà lórí ìlànà tó tọ́ lórí ìlànà sunna ẹlòmíì tó wá wò pé èèyàn báyìí ń sọ̀rọ̀ gbogbo àwọn méjì kan sọ̀rọ̀ ẹni ní dókítọ̀ ó ní mọ́tò oníkìníkò nkẹyìn ní mọ̀ tí sòsùn wọn ẹni tí ó gbà òdodo lọ́dọ̀ rẹ̀ pé nkẹyìn náà káṣà kíyèsí ẹ̀ sọ ọlọ́run bá yóò ṣàlékún àgbọ́yé fún wa. tó ń fẹ́ fi àyà kan bá kí ọ̀rọ̀ ìmọ̀ kó ayé lẹ́mìí tó ànábì ọlọ́run bá náà Kùránì أيها النبي قل لأزواجك إن كنتن من الحياة الدنيا وزينتها فتعالينا أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تريدن الله والدار الآخرة فإن الله أعد للمحسنات أجرا عظيما lọ́wọ́n bá ohun tó nǹkan bí ayé gẹ́gẹ́ bó ṣe jẹ́ ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin so àwọn ìyàwó ànábì wọ́n ṣiṣẹ́ sí

ẹ̀san tó tóbi jù yóò pèsè fún so abẹ́láwọn Allah subhanahu wa kọ́nà bá kí ó jẹ́ kí àyíká yìí ṣàǹfààní fún wa jẹ́ kí a lè múlò ká múlò so àwọn ìbéèrè wọn ibi ìbéèrè bí márùn so ẹni ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh if two people are fighting and they don't talk to each other. Maybe one of them was very, very odd by the word of the other. And someone dies among them. How will Allah judge them on the day of judgment? As in regard to the worldly Okay. Now, ìbéèrè tí ẹni ìbéèrè ó ní ṣe pẹ̀lú tíjà bá ṣẹlẹ̀ láàrin mùsùlùmí méjì ọmọ ìyá méjì táwọn méjèèjì tí wọ́n ń jà tí wọ́n ń yàn wọn lódì tó látara pé ẹnìkan náà méjèèjì so ẹnìkejì rẹ̀ fi ìnira tí ó pọ̀ kan lórí àwọn àlámọ̀rí ayé inú mọ́dẹ̀ ń jà sí so nínú àwọn méjèèjì tó ń bára wọn jà tán yàrá wọn lódì ìkan wá kú láàrin wọn

àbí ẹkùnrin kan bẹ́ iná wà bí iná àkíyì ṣàṣìná tí yẹ́ sí pé gúngùngún ń bẹ láàrin wọn àtọmọ àyá rẹ̀ ọlọ́wọ́ bá adékẹ́lá máa sọ fáwọn màláíkà pé anziru hazi ni hatta yasfaliha ẹbí àwọn méjèèjì ilẹ̀ ẹlọ́wọ́n lára ẹ máa sàforíjì fún wọn tí tó fi sàtúnṣe wàhálà ti bẹ láàrin wọn ó túnmọ̀ sí pé kí èèyàn kú sórí nǹkan tó tóbi o so à ń páyà lórí ẹni bẹ́ẹ̀ à ń páyà lé lórí pé kọ́lọ̀n ọba lọ́sùn máa tàlámà fìyà jẹ lórí nǹkan tó ṣe yẹn tìrìbí tó bá wu ọlọ́run ọba lọ́sùn máa tàlá tọ́lọ̀ bàlíkà bá lò pẹ̀lú déédé rí ìdájọ́ rẹ̀ ní ọlọ́jọ́ gbẹ̀rẹ̀ kìíyà náà tọ́lọ̀ bàlíkà bá lò pẹ̀lú déédé ọlọ́run lè fi ya ẹ̀ṣẹ̀ tó kúlé lórí yẹn ọlọ́run fìyà rẹ̀ jẹ ṣùgbọ́n tọ́lọ́run bàlíkà bá bá lò pẹ̀lú ọlá ọlọ́run lè fa ó lè forí jìn lọ́jọ́ ìgbẹ̀rẹ̀ kìíyà tí ó fi sínú àjẹ́ náà tí ò ní fìyà jẹ sọ eléyìí báyìí òun ní ìdájọ́ rẹ̀ so fàwúwà tahta rahmatillahi wa mashi'atihi ọ wà lábẹ́ ìkẹ́ ọlọ́run ọba àti àfífẹ́ ọlọ́run ó wá ṣe wu ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lọ́lọ́run ṣe báàlì tọ́rọ̀ bá ní dábà pẹ̀lú dédé yóò fi sínú náà yọ padà yọ kúrò ń bẹ̀ tí ò bá ṣe nǹkan tí ó mú sí gbé nínú náà ní ìdọ̀mà àdìyàn náà padà tó bá ti jẹ ìyá aburú yẹn tán fi sínú ọba àdìyàn náà tí ò ní fìyà jẹ ẹni ìbéèrè wípé can a lady who is a niqabite remove a niqab because of because of getting a husband ah, wọ́n ní ǹjẹ́ obìnrin tí ó ń lo ìbòjú tí wọ́n ní tí ó lè sí ojú ẹ̀ nítorí pé òun wá so a jẹ́ sí pé nǹkan tó ń ṣe òye nìyẹn so ó ní ó ní bùkátà sí kéèyàn gbìyànjú láti láti ṣàlàyé fún wípé nìkọ́ọ̀bù sọ pé kéèyàn má rọkọ̀ bóòlù òfin ọlọ́run ọba àdéjọ́ ti wá dínú rí mọ́yàn òfin ọlọ́run ọba lọ́sùn fara tara èdè rí mọ́yàn ètò máa ń jẹ́ kí orí ọlọ́run sún mọ́yàn ni tó bá rò pé nìkọ́ọ̀bù ní oníjẹ́ kóhun rọkọ̀ ajẹ́ sí pé tó bá ti ju ọ̀pọ̀ kọ́kọ́ ní òrì torí pé àwọn ọkùnrin tí ò bá dáa náà ní máa ń wóbìnrin tí ó bá gbọ́pọ̀ káàkiri àwọn obìnrin tí tí wọ́n tán sàǹfààní fáwọn èèyàn ládùúgbò àǹfààní tí wọ́n ní ní ládá lórí ẹ̀ so pẹ̀lú pé wọ́n ti sàárà ojú káàkiri àwọn sàárà tọ́lọ̀rùn nígbà àwọn ọkùnrin tí ò bá wà responsible náà ló sábà máa ń wárú àwọn bẹ́ẹ̀ káàkiri so ó tún wá burú jùlọ kóbìnrin ti máa bójú tẹ́lẹ̀ kó tún wá tijú kódà gan ọkùnrin gidi kan tó rí ẹ bá pé òní kódà kò ní nájà rẹ̀ bẹ̀lẹ̀ tí ó kò ah so very cheap bó ṣe bó ṣe ma compromise ẹ̀sìn gbèsè ayé tiẹ̀ náà nù tó tó bá tó ń wáṣẹ́ náà lábẹ́ ọkọ náà ó tó padà sí náà tó bá padà bó tán tó pọ̀ wọ́pọ̀ ó tó padà bèèrè pé tí ẹ̀ bá ń wáṣẹ́ náà tí ẹ̀ lè sí tí ọlọ́run bá kó mọ́ sí wábẹ̀ so a mọ̀ pé ẹni yìí ọlọ́run ọlọ́mọṣẹ́ ní bẹ́ẹ̀ wà mà bẹ́ẹ̀ pé ẹni kàn béèrè béèrè yìí nítorí àti gbálàyé lórí ẹni wọ́n ti fẹ́ so èyàn kì í sí ní kọ́ọ̀bù nítorí ọkọ kí ẹ̀ka gbìyànjú kó súnmọ́ àwọn tí wọ́n bá yàn wá ọkọ tó fẹ́ pé kódà òní ní kọ́ọ̀bù níwá ẹ̀yìn ọmọ báwọn ọkùnrin kan bẹ torí wọn pé tó rẹ́ pé obìnrin tó ti bojú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó dọ̀dọ̀ gidi so kó súnmọ́ àwọn tí tán bá máa ń ṣerú ẹ̀ so wọ́n bá yẹjú àlámàrí rẹ̀ náà ẹ̀ẹ́bẹ́ ni so ẹnu rí tí àyè ti gbà náà ní tó yẹ pé ó bá rọ́kùnrin tó fẹ́fẹ́ ṣẹ̀rí àgbà láàyè láti tí ojú kọkùnrin yẹn wò bọ́yá yóò wò tó bá dẹ̀ ti wò tó bá ti wòra wọn tán yóò bo ojú yẹn padà níbi tí wọ́n bá ti ti nọ́vọ̀ is it permitted to permission from my prospective husband, even if we have not consummated our marriage. Ah. <laughs> So wọ́n ní ǹjẹ́ ìgbàláyé wà láti gba ìrànda lọ́dọ̀ ọkọ àfẹ́sọ́nà. Kò sí dídí àjẹ́ ń fẹ́ ọkọ sọ́nà ní Islam, ilé lèyàn máa ń fọkọ sí. Èyí fẹ́ ọkọ sọ́nà, so yíwa yìí sìn. Torí pé a nílè máa sún ara wa lọ́nà tẹ̀sí ọ̀nà sáà lọ́mà sí wà lẹ́ranko ẹranko ni máa ń sán ara wọn lọ́nà so ilẹ̀ orí àwọn òyìnbó ni ọkọ àfẹ́sọ́nà so ṣe wọ́n ní sẹ́yìn lè gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ àfẹ́sọ́nà kejì ẹ̀ sí ìdọ́kọ̀ bí lè yọ̀ǹda so wọ́n ní kódà tó bá jẹ́ sí pé àwọn ò tí so igi ìyàwó àwọn àwọn ò tí so igi ìfẹ́ ìgbéyàwó àwọn so eléyìí báyìí ò sínú àta Islam so eléyìí báyìí Allah àìlà Any, ìbéèrè can someone attend shahada, ceremony So, any ẹni any ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh please is it, is it good for a female especially a munaqaba to be mixing with the opposite opposite sex even sitting with them to this please advise Please give advice to, to such people. Náà, alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní ṣèyàn lè lọ síbi ayẹyẹ ṣàhádà. Ayẹyẹ ṣàhádà tó bá jẹ́ sí pé èèyàn kẹ́kọ̀ọ́ jáde ìpele kan nínú ẹ̀kọ́, wọ́n wá náfẹ́ fún èèyàn ní ìwé ẹ̀rí pé èèyàn kẹ́kọ̀ọ́ jáde ń bẹ̀. Àwa la fẹ́ ta ayẹyẹ lórí ilé báyìí, èèyàn lè lọ òkòsíkọ̀ tó burú mẹ́. Nínú àwọn wàláìmù tí kò tako ṣẹ̀ríà ni, so kéèyàn ti ayẹyẹ kéèyàn kó àwọn ẹ̀lẹ́nu wípé èèyàn gbàwé ẹ̀rí kò sí kan tó burú mẹ́ so ayẹyẹ ṣàhádà bóyá ọjẹ́ ṣàhádà ẹ̀kọ́ tayé ni kéèyàn parí ẹ̀kọ́ tayé ìpele kan náà ìpele ẹ̀kọ́ tayé ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ìpele ẹ̀kọ́ ẹ̀sìn so walimatul Qur'an nìkan ni kí èèyàn máa lọ nípa àwọn èèyàn máa ń pè walimatul Qur'an ní ṣàhádà so ilé ìbáyé rẹ̀ nǹkan tí kò fẹsẹ̀ múlẹ̀ nìyẹn ilé ìbáyé generally speaking nìyẹn ọwá kú kí náà ń ṣe níbi ṣàhádà yẹn tó bá yẹ pé ṣàhádà tó ẹkùn ó ti máa ṣe bídá ní àbáwọn mùnkàwọ́t àwọn nǹkan tí ó takò ṣẹ̀ríà ó máa ṣẹlẹ̀ níbi àwọn ayẹyẹ yẹn kí ẹ̀ má lọ bẹ̀wò ìpínlẹ̀ rẹ̀ tọ́wò túmọ̀ sí pé nǹkan ẹ ṣe lọ sí bá ń sìn anábì sallallahu alaihi wasallam máa ń ti torí pé mú ń kárù wà níbi àwọn àyè tí ọjẹ́ àwọn àyè wàlímà kò ní kópa mẹ́ so kéèyàn jìnà sí nǹkan yẹn so gbogbo àwọn ayẹyẹ tí ó bá ti ní bídà nínú àbúlẹ́ṣẹ̀ nínú kéèyàn jìnà sí so wọ́n ní lẹ́yìn tán sálámà wọ́n ní ìjó dáa fún obìnrin pàápàá jùlọ obìnrin tó ń lo nìkọ́ọ̀bù láti máa rò papọ̀ pẹ̀lú àwọn ọkùnrin àwọn ìdàkejì rẹ̀ wọ́n ní débi wípé kódà yóò tún máa jòkó pẹ̀lú wọn so yóò sì wọ́n sì jọ máa ṣàwàdà wọ́n jọ máa wọ́n jọ máa dá wọ́n jọ máa dọ́wọ́n ìkì jọ máa dá márùn so wọ́n ní ká fún àwọn tí ń ṣerú nǹkan yìí ní márùn ẹni tí bá ń ṣerú nǹkan yìí rèé nǹkan ò tí yìí ẹ̀há tí ń lò kò yìí òun rò pé kéèyàn kàn já sọ́bùra lẹ̀ ha kọ̀mọ́ pé ẹ̀ ha lófin ṣé bá nípe ṣẹ́tìrí al-ikhtilaf kéèyàn máa rò papọ̀ pẹ̀lú ọkùnrin kọkùnrin máa rò papọ̀ pẹ̀lú obìnrin haramu haramu ni nínú àwọn okùnfà zinadẹ̀ lọ́wà so èyàn lo ẹ̀há kò tọ́kọ́ fúrì láti máa rò wọ́kùnrin pé à ẹ̀yìn tẹ́ ti lẹ̀ ha ni ẹ̀yìn lọ lẹ̀ ha lẹ́nà bá rẹ̀ ẹ̀yìn lẹ̀ máa jòkó pẹ̀lú àwọn ọkùnrin tẹ́ bá ti lẹ̀ ha tà <laughs> mọ́kún ti lẹ̀ ha pàtàkì lẹ̀ ha àti gbọ́ nìyẹn o bẹ́yàn bá lo ẹ̀há kò túmọ̀ sí kọ́mọ sí ẹ̀sìn láà kò túmọ̀ sí kọ́mọ rò papọ̀ pẹ̀lú ọkùnrin kọ́mọ wà láwùjọ àwọn ọkùnrin tí bá ń sì so ó tún wá burú débi pé wọ́n tún wá ń ṣe àwàdà wọ́n tún wá ń sawẹ́wà so pẹ̀lú àwọn ọkùnrin so ó túmọ̀ sí pé ẹni yẹn ó àgbọ́yé ẹ̀sìn rẹ̀ ó mẹ́hẹ̀ gan so yóò sì máa dójú ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́hàá báyẹn pẹ̀lú ìṣesí yẹn ó sì bá ń sìn so àbáyọmọ̀ kọ́ wọ́n jẹ́ sí pé wọ́n padà mọ́ wá fọwọ́ jẹra wọn lára gan pàápàá torí gbogbo àwọn nǹkan yìí náà bó ṣe máa ń bẹ̀rẹ̀ náà nìyẹn tó di pé wọ́n mọ̀ wá tún wọ́n lékún tẹ̀rì inú àwọn ìbàjẹ́ yìí wọn so

أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته